bisimilahi rahman rahim huzur sọ wípé ní ọ̀la jama uk ó ṣe àgbéjáde ètò kan wọn yóò ṣe ètò kan lórí ayẹyẹ pé mọ́ṣáláṣí Fazal ó pé ọgọ́rùn-ún ọdún wọ́n sì pe ìpè fún àwọn ènìyàn láti ìta náà pẹ̀lú mọ́ṣáláṣí Fazal yìí ó jẹ́ nǹkan tí ó tẹ̀wọ̀n nínú. No ìtàn wa nítorí pé òun ni mọ́ṣáláṣí àkọ́kọ́ tí a kọ́ sí orílẹ̀ àwọn kìrìsìtíẹ́nì eléyìí tí à ń tàtàrí rẹ̀ fún àwọn èèyàn ní eléyìí tí ìpolongo Islam bẹ̀rẹ̀ ní èyí tí ó lọ jákèjádò ní àárín àwọn èèyàn yòókù yìí lára báyìí àwọn tí wọ́n ń wòye pé àwọn aráàlẹ̀ gẹ̀ẹ́sì ni wọ́n fi ìjọ Ahmadiyya lọ́lẹ̀ níṣẹ́ ló ṣe yẹ kí ó ṣe wọ́n ní kàyéfì wípé àwọn ẹni tí ẹ̀ ń sọ yìí àwọn ni wọ́n ń gbé kùdẹ̀kùdẹ̀ àwọn ẹlẹ́sìn ọ̀hún jáde tí wọ́n sì ń fi ògo Islam yọ àwọn tí wọ́n wá ń fi ẹ̀sùn kan ìjọ yìí wọn ò ní irú ọ̀nà báyìí láti polongo Islam ní ọ̀nà yìí bẹ́ẹ̀ ni ṣáájú kó tó di pé a kọ́ mọ́ṣáláṣí Fazal mọ́ṣáláṣí kan wà ní Vakan tí ó sì jẹ́ pé ọlọ́fin tó tó ìlà oòrùn ayé òní ẹnìkan tí ó fi lọ́lẹ̀ tí ó kẹ́kọ̀ọ́ ní ilẹ̀ Lahore tí ó sì wá sí orílẹ̀ Gẹ̀ẹ́sì ó kọ́ mọ́ṣáláṣí ọ̀hún nílẹ̀ Vokin ní ọdún 1889 eléyìí náà tó wáyé tó jẹ́ pé ọdún yìí kan náà ni ó jẹ́ ọdún tí a fi ìjọ mùsùlùmí Ahmadiyya lọ́lẹ̀ tí olùdásílẹ̀ ìjọ mùsùlùmí Ahmadiyya Hadrat Mirza Ghulam Ahmad ti ṣe Masih Maud alayhi salatu wa salam ṣe ìpìlẹ̀ ìjọ mùsùlùmí Ahmadiyya. gbajúgbajà ọ̀jọ̀gbọ́n ọ̀hún ó fi eléyìí lọ́lẹ̀ ní ojú ọ̀nà ìlànà ẹ̀kọ́ ẹ̀sìn kí àwọn mùsùlùmí kí wọ́n lè kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn kí wọ́n sì lè ṣe ìjọsìn náà pẹ̀lú. wọ́n kó owó ìjọ tí látọ̀dọ̀ ọbabìnrin Shaijan ilẹ̀ Bhopal òun ni ó fi owó náà sílẹ̀ tí wọ́n sì fi kọ́ ọ ọ̀jọ̀gbọ́n yìí papòdà ní ọdún 1899 ló sì di pé wọ́n ti mọ́ṣáláṣí ọ̀hún pa kò sí ẹnikẹ́ni tí ó jẹ́ alámòjútó rẹ̀ lẹ́yìn náà ní ada khalifatu masi kínní Khawaja Kamaluddin Saibu wá sí orílẹ̀ yìí wọ́n sì ṣe ìgbìyànjú láti ṣí mọ́ṣáláṣí ọ̀hún wọ́n ṣàṣeyọrí lórí èyí báyìí wọ́n kọ ránṣẹ́ sí ada khalifatu masi kínní wípé ní báyìí alámòjútó ti wà fún mọ́ṣáláṣí yìí a ti ṣe mí ní alámòjútó fún mọ́ṣáláṣí yìí látàrí bẹ́ẹ̀ sì ni ìjọsìn tó ṣe bẹ̀rẹ̀ nínú rẹ̀ nígbà tí wọ́n ṣe mọ́ṣáláṣí yìí Chadrizafullah Khan náà wà pẹ̀lú Khawaja kamaludin wọ́n lọ síbẹ̀ wọ́n yan náfìlà wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà lẹ́yìn ìgbà díẹ̀ Hadrat Muslim Maud ṣe ìgbésẹ̀ wọ́n gbé ìgbésẹ̀ láti mú àwọn apolongo ẹ̀sìn jáde ṣùgbọ́n eléyìí ò tètè pilẹ̀ wọ́n tẹ̀síwájú láti máa ṣe àwọn ìgbìyànjú títí tí wọ́n fi mú wọ́n fi fi Chaudhry Fatih Mohammad Sial ránṣẹ́ sí orílẹ̀ yìí àwọn náà ṣiṣẹ́ pẹ̀lú Khawaja Saib fún ìgbà díẹ̀ lẹ́yìn ìgbà tí Hazrat Khalifatul Masih kíní wá papòdà Khawaja Saib ṣe báyà lọ́dọ̀ Khalifatul Masih kejì eléyìí tí ó jẹ́ kí Chaudhry Fatou Mahmood Sale fi wọ́n sílẹ̀ lọ sí ààyè ibòmíràn ní ṣókí eléyìí ní mọ́ṣáláṣí vokin ṣùgbọ́n pé mọ́ṣáláṣí kankan kọ́ àkọ́kọ́ fi mọ́ṣáláṣí kankan lọ́lẹ̀ látọ̀dọ̀ ìjọ mùsùlùmí kan àbí látọ̀dọ̀ ìjọ mùsùlùmí ahmadiyya mọ́ṣáláṣí fazil ní àkọ́kọ́ báyìí ló fi jẹ́ pé ní òde òní ní orílẹ̀ gẹ̀ẹ́sì ni ní London ni àti ní àwọn wọ́lẹ̀ ìwọ̀ oòrùn ayé ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ni ó wà ṣùgbọ́n mọ́ṣáláṣí tí ó níyì tó ní ògo wípé òun ni mọ́ṣáláṣí àkọ́kọ́ òun ni mọ́ṣáláṣí Fazil yìí. àwọn mọ́ṣáláṣí yòókù ọ̀hún wọn ò tún á mú ìró Islam jáde mú òkan ẹ̀kọ́ Islam tó tọ́ ní àwọn ọwọ́lẹ̀ ìwọ̀ oòrùn ayé eléyìí tí ó ní ìtọ́ka sí ìfẹ́ àti àlàáfíà wọn ò rí àǹfààní àti ṣe ìgbìyànjú tí ó tọ́ yìí gẹ́gẹ́ bíi ti àwọn mọ́sálásí ìjọ mùsùlùmí Ahmadiyya ojúrere ọlọ́run ọba ni eléyìí jẹ́ tó fi jẹ́ pé àwọn mọ́sálásí yòókù bí a kíkọ́ wọn wọ́n ń kọ́ wọn látọ̀rí owó tí àwọn ìjọba ń fi lọ́lẹ̀ àbí tí àwọn orílẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n fi ránṣẹ́ sí wọn ìgbà mìíràn wọn á sì jẹ́ pé wọ́n kọ́ àwọn mọ́ṣáláṣí ọ̀hún fún ètò owó tiwọn láti jèrè owó tiwọn ṣùgbọ́n ẹwà kan tó tún bẹ nínú ìjọ mùsùlùmí Ahmadiyya òun ó jẹ́ pé àwọn mọ́ṣáláṣí tí wọ́n ti ń kọ́ lọ́tọ̀dọ̀ àwọn ìjọba ọ̀hún wọ́n ń gba owó lé lórí ṣùgbọ́n ìjọ mùsùlùmí amadíyà ò gbowó kankan lórí kíkọ́ mọ́ṣáláṣí. ohun ẹwà ìjọ mùsùlùmí ahmadiyya ni wípé látàrí ìjùsílẹ̀ àwọn ènìyàn òun ni a ṣe ń ríbi kọ́ àwọn mọ́ṣáláṣí wa pẹ̀lú ojú ọlọ́run ọba a ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí ní orílẹ̀ gẹ̀ẹ́sì àwọn mọ́ṣáláṣí wa sì ti pọ̀ káàkiri àwọn ilẹ̀ ìwọ̀ oòrùn ayé pẹ̀lú ṣùgbọ́n ní ẹ̀ní mo fẹ́ sọ̀rọ̀ nípa mọ́ṣáláṣí Fazil yìí ohun tó ìgbà tí àwọn ìbánisọ̀rọ̀ yìí wà máa ṣàǹfààní òun náà ni nígbà tí a bá ń ṣe àmójútó àwọn ohun ẹ̀tọ́ mọ́ṣáláṣí eléyìí tí ó ń bẹ fún yín pé a gbé inú rẹ̀ ìjọsìn wa tí ó tọ́ àbójútó ìjọsìn tí ó tọ́ àbójútó ìsúnmọ́ ọlọ́run ọba a sì jẹ́ kí àwọn àrọ́mọdọ́mọ wa kí wọ́n lè dúró ti mọ́ṣáláṣí ìgbà tí a bá ṣe àwọn eléyìí ní òjẹ́ pé àti pé àwọn àfojúsùn mọ́ṣáláṣí ọ̀hún gbogbo Ahmadi sì ní láti rántí èyí pé káàkàn ṣe àjà àjọyọ̀ lásán àkànsára lásán eléyìí ò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí yóò tẹ́ wa lọ́rùn ṣùgbọ́n bá a bá wo ìtàn mọ́ṣáláṣí yìí tí a wonú lórí àgbékalẹ̀ mọ́ṣáláṣí ọ̀hún tí a sì ronú lórí ara wa tá a yẹ ipò wa wò ìgbà yìí ni yóò rí àmúṣe ohun àkọ́kọ́ tí mo fẹ́ fi lọ́lẹ̀ lórí àkórí yìí ni pé Hazrat Masih Maud alayhi salatu wassalam sọ̀rọ̀ lórí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ìfilọ́lẹ̀ lórí ìpolongo ẹ̀sìn Islam káàkiri ilẹ̀ ìwọ̀ oòrùn ayé eléyìí sì jẹ́ kan náà àwọn àfojúsùn ńlá wa láàyè kan wọ́n sọ̀rọ̀ nípa àwọn ìran kan tí wọ́n rí lórí bí ní ilẹ̀ ìwọ̀ oòrùn pé báyìí ni oòrùn yóò yọ ní àti a sì nígbàgbọ́ nínú rẹ̀ ṣùgbọ́n tí ó fojú hàn nípa ìran tí mo ti rí òun ni pé ìtumọ̀ kí oòrùn ṣẹ́yọ láti ìwọ̀ oòrùn ayé òun ni pé ilẹ̀ ìwọ̀ oòrùn tí ó ti pẹ́ nínú òkùnkùn àti ìṣìnà ní báyìí ọ̀hún náà yóò rí ìmọ́lẹ̀ ìtọ́sọ́nà wọn yóò sì ríbi kópa nínú ẹ̀kọ́ Islam wọ́n sọ eléyìí pẹ̀lú ìpolongo tó ní akẹ́kọ̀ọ́ tó ní ìgboyà nínú wípé inshallah Islam bọ̀ á tàn ká nílẹ̀ ìwọ̀ oòrùn ayé lẹ́yìn náà wọ́n sọ wípé nínú nínú àsọtẹ́lẹ̀ mìíràn wọ́n sọ pé mo ríra mi tí mo dúró síbi múmbàrí kan ní ilẹ̀ gẹ̀ẹ́sì ní ilẹ̀ London tí mo sì ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní èdè gẹ̀ẹ́sì tí mo ń fi ògo Islam yọ tí mo ń fi ògo Islam hàn lẹ́yìn èyí mo bẹ̀rẹ̀ sí ní kó àwọn ẹyẹ funfun kọ̀ọ̀kan tí wọ́n wà ní orí àwọn igi wọ́n sì fẹ́ jọ àwọn ẹyẹ ilé báyìí mo túmọ̀ rẹ̀ yí pé bó tilẹ̀ jẹ́ yí pé kò ní jẹ́ èmi fúnra mi ṣùgbọ́n àwọn ìwé mi bọ̀ wá tàn ká láàrin wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gẹ̀ẹ́sì sì bọ̀ wá jẹ́rìí òdodo láì ní tàbí ṣùgbọ́n títí di àsìkò tí mò ń sọ̀rọ̀ yìí àwọn ilẹ̀ ìwọ̀ oòrùn ayé wọ́n pàdánù ìlànà òdodo ẹ̀sìn ó wá jẹ́ pé ilẹ̀ Asia ni Olúwa ti fún ní ọ̀pọ̀lọpọ̀ ìlànà ẹ̀sìn tí ó sì fún ọ̀pọ̀lọpọ̀ òye ìmọ̀ ìjìnlẹ̀ sí ó fi wọ́n sí ilẹ̀ Europe àti America ní báyìí ó ti ó ti fún àwọn ilẹ̀ Asia ní ẹ̀sìn ó sì ti fún àwọn ẹni ọ̀hún ní ìlànà ìmọ̀ ìjìnlẹ̀ ní báyìí Olúwa wa fẹ́ ṣe àánú wọn èyí ni pé Olúwa fẹ́ bojú àánú wo àwọn ènìyàn ilẹ̀ ìwọ̀ oòrùn ayé eléyìí ni ọ̀rọ̀ àti ìwúrí àti àdúrà tó wá pẹ̀lú àsọtẹ́lẹ̀ látọ̀dọ̀ Hazrat Masih aleyhi salatu wa salam eléyìí sì ni ojúṣe kan tí ìjọ mùsùlùmí Ahmadiyya ń tẹ̀síwájú ní orílẹ̀ Britania àti àwọn orílẹ̀ káàkiri ilé ayé ní Amẹ́ríkà àti ní àwọn ilẹ̀ yòókù tí wọ́n ń tan ògo ẹ̀kọ́ Islam jáde káàkiri eléyìí sì ni àfojúsùn ìfilọ́lẹ̀ mọ́ṣáláṣí fazal náà pẹ̀lú gẹ́gẹ́ mo ṣe sọ yìí pé mọ́ṣáláṣí voken ìkan ó ti wà ní ṣáájú rí eléyìí tí ọjà kàmọ́lódé ń gbé ibẹ̀ ṣùgbọ́n lẹ́yìn àdá Khalifatu Masih kínní wọ́n kọ̀ láti ṣe báyà lọ́dọ̀ àjà Khalifatu Masih eléyìí ni ó mú kí Fatim Muhammad Saib tí wọ́n wà pẹ̀lú wọn nígbà náà wọ́n rí i pé ó ṣòro láti máa ṣiṣẹ́ pẹ̀lú wọn lẹ́yìn èyí wọ́n yẹra fún wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìpolongo Islam Ahmadiyya ní àwọn ibòmíràn wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ́ ìró Ọlọ́run ọba tí wọ́n sì ṣe àṣeyọrí ní pẹ̀lú ojúrere Ọlọ́run ọba fún ìdí èyí a lè sọ pé Chaudhry Fatih Muhammad Sahel Saheb olùpolongo ẹ̀sìn àkọ́kọ́ ti ìjọ mùsùlùmí ahmadiyya tí ń wá sí ibi ìbàyí àwọn sì ni wọ́n gba wọ́n ní èso àkọ́kọ́ eléyìí tí a mọ̀ sí ọ̀gbẹ́ni kórìó tí ó jẹ́ oníròyìn tó di mùsùlùmí tó di mùsùlùmí lẹ́yìn wọn ni àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní dàwọnú Islam Ahmadiyya lọ́kan òjọ̀kan Chaudhry Sahib máa ṣe àwọn ìwàásù wọn káàkiri wọ́n jẹ́ ìró Islam ní ọ̀nà yìí pé wọn yóò lọ káàkiri ní agbo ìpàgọ́ àwọn ènìyàn láti bá wọn sọ̀rọ̀ lẹ́yìn náà wọn yóò darí sí àyè yìí. ara Khalifatul Masih kejì wọ́n pe Chaudhry Muhammad Fatih Sial Saib padà wá sí Qadian wọ́n á fi Qadi Abdullah Saib ránṣẹ́ àwọn náà ṣe iṣẹ́ ní àyè fún ìgbà díẹ̀ eléyìí sì tún fi ojú hàn yí pé àwọn ìgbìyànjú wọn ó ṣe àṣeyọrí ìyẹn ti codicep náà pẹ̀lú nígbà tí ogun àgbáyé alákọ̀ọ́kọ́ wá bẹ̀rẹ̀ ó ṣòro fún wọn láti tẹ̀síwájú nínú ìpolongo ẹ̀sìn tó ń ti bẹ́ẹ̀ àwọn ni òun tẹ̀síwájú nínú iṣẹ́ ìpolongo ẹ̀sìn wọn ní sọ̀mọ́nì codicep ní ìwòye pé àwọn ní láti fi mọ́ṣáláṣí lọ́lẹ̀ báyìí ni wọ́n ra àyè kan ní store street lẹ́yìn èyí ó tún bẹ nínú ìtàn báyìí wípé nígbà tí Qadiseb wà níbí báyìí ni Ada Khalifatu Masih ìkejì radiyallahu ta'ala anhu tún fi Hadrat Mufti Muhammad Sadiq Saib náà ránṣẹ́ láti jẹ́ olùpolongo ẹ̀sìn wọ́n lò láti oṣù kínní ọdún 1917 wọ́n wà ní orílẹ̀ yìí títí di ọdún 1920 ní ọdún 1919 wọ́n fi Chaudhry Muhammad Shah Saib àti Mufti Abdurrahim Nayar Saib ránṣẹ́ àwọn méjèèjì sì ṣiṣẹ́ takuntakun ní ọdún 1920 wọ́n sọ fún Chaudhry Muhammad Fatih Sial Saib ìyẹn ada Khalifatul Masih kejì wọ́n sọ fún wọn yìí pé kí wọ́n ra ilẹ̀ kan ní ilẹ̀ gẹ̀ẹ́sì níbi tí wọ́n lè kọ́ mọ́ṣáláṣí sí eléyìí tí wọn yóò sì fi ilé ìpolongo ẹ̀sìn lọ́lẹ̀ níbẹ̀ tí wọn yóò tẹ̀síwájú láti máa polongo ẹ̀sìn báyìí wọ́n gbìyànjú lórí èyí wọ́n sì ní àǹfààní láti kó owó jọ tí ó jẹ́ ẹgbàá kan lé ní ẹgbẹ́ kan tí wọ́n sì fi ra ilẹ̀ ọ̀hún wọ́n bẹ̀rẹ̀ ìgbìyànjú ìgbà tí ìró ìdọ́dọ̀ ara Khalifatu Masih kejì wọ́n ṣe ètò kan lé lórí tí wọ́n sì sọ mọ́ṣáláṣí ọ̀hún ní mọ́ṣáláṣí Fadel lẹ́yìn èyí wọ́n pèpè fún àwọn ìdáwójọ kí wọ́n lè bá tètè kọ́ mọ́ṣáláṣí ọ̀hún tán ọwọ́ yehudi kan ní adar chaudhry muhammad Fati siel saib ti ra ilẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí a ti rí i a mọ̀ yí pé a ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ohun kan mìíràn ní ààyè ọ̀hún ṣùgbọ́n ní ṣáájú ààyè kékeré kan ni ó jẹ́ lẹ́yìn náà ẹ jẹ́ kí a wo bí mọ́ṣáláṣí ọ̀hún tó bó ṣe tẹ̀síwájú láti gbèrú báwo ni wọ́n ṣe kọ́ ní ọdún 1924 ó wọ́n pè ní àwọn ènìyàn kan àwọn èèyàn kan wọ́n wòye pé kí àwọn pe àwọn ẹlẹ́sìn káàkiri fún ìbánisọ̀rọ̀ ní Wembley láwọn káwá fi àwọn káyọ kìrìsìtẹ́nì sọ́tọ̀ lẹ́ni tí àwọn tí àwọn ti mọ̀ yékéyéké ẹ jẹ́ kí a pe àwọn ẹlẹ́sìn yòókù náà kí wọ́n á ṣe ìwàásù kí wọ́n mẹ́nu bà àwọn ìlànà ẹ̀sìn wọn ní báyìí ìròdé ọ̀dọ̀ Hazrat Khalif Hazrat Mufti Abdulrahim Nayar Saib wọ́n pè wọ́n fún ìpolongo ẹ̀sìn yìí báyìí Murphy Saib fi ìró ránṣẹ́ sí Qadian eléyìí tí ara kàlẹ́ Fatima sí ìkejì tí wọ́n gbà wọ́n sì níwòye pé àwọn yóò fi ènìyàn ránṣẹ́ tí wọ́n yóò polongo ẹ̀sìn yìí lẹ́yìn náà àwọn fúnra wọn bẹ̀rẹ̀ sí ní kọ àkọsílẹ̀ kan eléyìí tí ó mẹ́nuba ẹwà Islam àti ẹ̀kọ́ òdodo Islam eléyìí wá jẹ́ ìwé ńlá kan tí wọ́n pèsè tí wọ́n pèlò rẹ̀ fún ìpolongo ẹ̀sìn eléyìí tí a mọ̀ sí tí a ti tẹ̀ jáde ní ahmadiyya islam òdodo ìyẹn ahmadiyya the true islam báyìí ni wọ́n tẹ̀síwájú láti àwọn adrat malana ibrahim nayar sahib àti ibrahim dar sahib wọ́n wòye pé kí adrat khalifatu masih kejì kí wọ́n wá fúnra wọn dípò kí wọ́n fi ẹlòmíràn ránṣẹ́ kí àwọn kí wọ́n sì wá pẹ̀lú àwọn ẹmẹ̀wà wọn kọ̀ọ̀kan báyìí wọ́n ṣe ìpinnu lé lórí pé àwọn fúnra wọn wọn yóò wá sí ilẹ̀ gẹ̀ẹ́sì yìí nígbà tí wọ́n ń ṣe àbẹ̀wò sí ilẹ̀ damascus àti àwọn ilẹ̀ bòmíràn nílẹ̀ lárúbáwá wọ́n mú àwọn ẹmẹ̀wà wọn kọ̀ọ̀kan dání tí Chadris of Lan Sahib wà ń bẹ́ẹ̀ Chadris of Lakhan Sahib àti Mirza Sharif Ahmad Sahib àwọn méjèèjì yìí wọ́n wá sí orílẹ̀ yìí látọwọ́ àpò ara wọn bákan náà àti Khalifatu Masih kejì náà owó àpò ara wọn ni wọ́n fi ṣe ìrìn àjò yìí ní ṣókí ara Khalifatu Masih kejì wọ́n kúrò ní Damascus àti Egypt wọ́n sì dé ààyè yìí ní ọjọ́ kejìlélógún oṣù kẹjọ ọdún 1924 nǹkan tí ó tún lárinrin lórí tó tún jọni lójú lórí èyí ni pé eh, Hazrat Khalifatul Masih kejì wọ́n ti rí ìran níṣáájú pé àwọn gba orí òkun wọ ilẹ̀ Gẹ̀ẹ́sì àwọn wá fi ẹsẹ̀ tẹ̀dó ní orílẹ̀ gẹ̀ẹ́sì à ń wò káàkiri gẹ́gẹ́ bí akọni wọ́n á polongo wípé William the Conqueror ìyẹn William aborí ilẹ̀ ní ìkéde wípé àwọn ti di aborí báyìí eléyìí jáde nínú ewu alfadal tí wọ́n tẹ̀ káàkiri tí ìròyìn sì jáde nígbà tí wọ́n sọ̀kalẹ̀ ní London Victoria Station ibẹ̀ ni wọ́n ti kalẹ̀ látàyè yìí wọ́n bọ́ sí ìwà wọ́n gba ibi ṣọ́ọ̀ṣì St Paul pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wà wọn lẹ́yìn náà wọ́n tẹ̀síwájú wọ́n dé ilẹ̀ yìí wọ́n sì ṣe àdúrà pẹ̀lú wọ́n ṣe àdúrà tẹ̀mítẹ̀mí wọ́n sì wọ inú ìlú pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wà wọn wọ́n kọ́ ṣe ètò wọ́n ṣe ètò ilé kan tí wọ́n ní láti yá gbé ní àsìkò ọ̀hún wọ́n pàdé àwọn ènìyàn wọ́n ṣe ìbánisọ̀rọ̀ wọ́n polongo káàkiri ní àsìkò ọ̀hún ní murtala sahib shahid sahib náà gba ìró láti kabul látàrí ìpolongo tí ó lọ káàkiri lọ́hùn ìjọ mùsùlùmí ahmadiyya rí ọ̀pọ̀lọpọ̀ òkìkí ní ilẹ̀ yìí ní ṣókí lẹ́yìn gbogbo àwọn ìgbésẹ̀ yìí wọ́n ó kọ wípé kí wọ́n fi òkúta ìpìlẹ̀ lọ́lẹ̀ fún mọ́ṣáláṣí yìí pẹ̀lú ojú ọlọ́run ọba eléyìí sì wáyé ní èyí tí ó lókìkí tí ó láàmì nípa mọ́ṣáláṣí yìí àkọsílẹ̀ wà nínú ìtàn yìí pé bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní polongo Islam ní ilẹ̀ Amẹ́ríkà ara Khalifatu Masih kejì wọ́n bẹ̀rẹ̀ sí ní wòye sí èyí ní àsìkò ìfilọ́lẹ̀ mọ́ṣáláṣí ọ̀hún nítorí pé wọ́n rí i pé oríṣiríṣi àwọn nǹkan tí ó ń wáyé ó ń lapa lára ìpolongo ẹ̀sìn báyìí wọ́n wòye pé àwọn ní bí wọn ò bá rẹ́ni tí yóò máa gbélé yìí fúngbà pípẹ́ wọn ò ní rí àwọn iṣẹ́ yìí yóò máa ní ìdádúró báyìí ni wọ́n wòye pé wọ́n gbọ́dọ̀ wá àyè kan tí wọn yóò fi lọ́lẹ̀ tí yóò tí yóò jẹ́ ilé àkóso ní àti bíbà yìí lára bẹ́ẹ̀ eléyìí wọ́n ṣe ìgbìyànjú lé lórí ṣùgbọ́n kò rí àmúṣe títí di ọdún 1924 ọ̀hún báyìí wọ́n ń wá àyè kan eléyìí tí òfin ilẹ̀ òní dè tí kò sì ní ní ìṣòro nínú kó sì jẹ́ pé yóò wà ní ilẹ̀ London oríṣiríṣi àwọn ìdènà ni ó dìde ṣùgbọ́n a borí wọn lẹ́yìn náà wọ́n tó pé wọ́n tó ní láti pe ìtóyè àwọn ènìyàn lórí ìjùsílẹ̀ tí wọ́n yóò ṣe láti fi eléyìí lọ́lẹ̀ pẹ̀lú gbogbo àwọn ìdúnàdúrà pẹ̀lú àwọn elétò ìjọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n olúwa bá a borí gbogbo àwọn ìṣòro tó wà nílẹ̀ àkọ́kọ́ òní ti àti kówó jọ báyìí ló ṣiṣẹ́ rí àmúṣe yìí pé nígbà tí ogun ìgbà tí ogun tán ó di pé owó pound bẹ̀rẹ̀ sí ní wọ́lẹ̀ báyìí bó ṣe ń wọ́lẹ̀ àdàkàlẹ̀ Fatima sí ìkejì wọ́n wòye pé àsìkò ní eléyìí láti jàǹfààní rẹ̀ báyìí ọjọ́ kẹfà ọjọ́ kẹfà oṣù kínní ọdún 1924 nígbà tí wọ́n ní láti gbéra wọ́n dúró sí àyè ibì kan ibẹ̀ náà kalẹ̀ sí tí wọ́n ti fi ìró ránṣẹ́ sí baitul mal tó ń sọ pé kí àwọn kí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní wá kí àwọn ní láti wá àwọn owó kọ̀ọ̀kan yá kí wọ́n sì fi wọ́n ránṣẹ́ sí ilẹ̀ gẹ̀ẹ́sì nítorí pé owó wọn ti ń wọlé lásìkò yìí wọn yóò rí ọ̀pọ̀lọpọ̀ pound látàrí bẹ́ẹ̀ nígbà tí wọ́n ra ilé ọ̀hún nígbà tí wọ́n wọ inú ilé tán lẹ́yìn èyí nígbà tí wọ́n wọ inú ilé. ìyẹn nígbà tí wọ́n pèpè fún kí àwọn Baitul Mal kí wọ́n gbé ìgbésẹ̀ yìí ó di pé dípò kí wọ́n kọ ẹgbàáje níṣe ni wọ́n kọ ọgbọ̀n níṣe ni wọ́n kọ ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n báyìí nígbà tí wọ́n fẹ́ kọ yí pé kí wọ́n yá owó dípò kí wọ́n kọ yíyá níṣe ni wọ́n kọ Chanda lé lórí ìyẹn ìjùsílẹ̀ báyìí lára bẹ́ẹ̀ nǹkan tí wọ́n kọ jáde ní pé kí àwọn èèyàn ṣe ìjùsílẹ̀ kí wọ́n kó owó jọ kí wọ́n sì fi ránṣẹ́ sí tí wọ́n yóò fi ránṣẹ́ sí ilẹ̀ gẹ̀ẹ́sì àyè sì wà ní àyè tí ń fún gágá ní inú masjid mubarak nígbà òun ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ lórí ìpolongo àkọ́kọ́ tí ó wá látọ̀dọ̀ Hazrat Khalifatul Masih kejì yìí àwọn èèyàn kó ẹgbàáta jọ ọjọ́ kejì wọ́n tún polongo ní inú Masjid Aqsa ìgbà tí ó fi di ọjọ́ kẹsàn-án oṣù kínní ọdún 1920 ọ̀hún wọ́n kéde nínú kútúbà Jímọ̀ tí tó fi di ọjọ́ kẹwàá January nínú kọ̀díà nìkan àwọn ènìyàn ti kó ẹgbàá fàjọ àwọn ará kọ̀díà ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìjùsílẹ̀ láti kó owó ọ̀hún jọ nígbà náà òṣòro sọ wípé láti rí owó tó báyìí láàrin àwọn èèyàn tí ó ń jẹ́ aláìní yìí tí ò bá sí àtìlẹyìn látọ̀dọ̀ ọlọ́run bá níbẹ̀ kò ní ṣeé ṣe mo sì mo mọ̀ yí pé ojúre ọlọ́run bá ń bẹ pẹ̀lú àwọn ìjùsílẹ̀ yìí nígbà náà báyìí ó tó ìwúrí tí àwọn rí látàwọn ènìyàn ti tó ẹnikẹ́ni tí ó bá sì fojú rẹ̀ gan ní èyí òun nìkan ni ó lè mọ bí ó ti tẹ̀wọ̀n tó bí àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ìgbìyànjú pẹ̀lú àmúdi láti rí pé àwọn kó owó jọ bẹ́ẹ̀ ni a rí àwọn aláìní ọmọ aláìní kan tí ó ń sọ pé rúpì mẹ́tàlá ni èmi náà rí fi sílẹ̀ mo ti kó àwọn rúpì mẹ́tàlá jọ fún ọjọ́ pípẹ́ ní báyìí màá fi ṣe ìjùsílẹ̀ lójú ọ̀nà yìí Hazrat Muslim Maud sọ pé mi ò mọ nǹkan tí ó ti àwọn ọmọ kéékèèké báyìí ní ìwúrí láti gbé ìlú ìgbésẹ̀ yìí ṣùgbọ́n láì ní tàbí ṣùgbọ́n ìwúrí ẹ̀sìn ni ó wọ àwọn ọmọ yìí lára tí wọ́n ṣe ṣe irú ìgbìyànjú bẹ́ẹ̀ lẹ́yìn náà wọ́n polongo fún àwọn èèyàn ní ìta ní Lahore ní ní Gurdaspur ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí wọ́n sọ fún wọn yìí pé eléyìí owó yìí yóò pé lẹ́yìn èyí wọ́n sọ pé mo bẹ̀rẹ̀ sí ní ní ìfòyà kí àwọn ará jẹ̀mọ́ yòókù kí wọ́n má sọ pé a pe àwọn sí i báyìí ni wọ́n fi ìró ìránṣẹ́ sí àwọn ará yòókù wọ́n sì sọ di pé ọ̀kẹ́ márùn-ún ni kí àwọn èèyàn dájọ́ báyìí wọ́n sọ fún ẹnìkan pé ẹ ṣe ní àdúrà kí olúwa fún mi ní àǹfààní láti ṣe àṣeyọrí kí n sì ní àtàtàrí bẹ́ẹ̀ lè kó owó tí yóò tún lè fi ẹ̀sìn lọ́lẹ̀ ní ilẹ̀ amẹ́ríkà náà pẹ̀lú látàrí rẹ̀ ara Khalifat Masih kejì sọ pé mi ò fún níyọ̀ǹda nítorí pé mi ò fẹ́ fi ohunkóhun dùn ẹnikẹ́ni ní ṣókí wọ́n kó àwọn owó ìjọ látàrí Bank of India wọ́n fi òfin ránṣẹ́ sí ilẹ̀ gẹ̀ẹ́sì eléyìí tí ó ń lọ ní ẹgbẹ̀rún mẹ́ta lé ní ọ̀ọ́dúnrún pound nígbà náà ẹ̀yin náà lè ṣe òdiwọ̀n bí owó ọ̀hún ti tó nígbà ọ̀hún sí òde òní lẹ́yìn ìgbà díẹ̀ ó tún di wípé owó pound tún wọlẹ̀ síwájú sí i tó jẹ́ wípé wọ́n lè rí ọ̀pọ̀lọpọ̀ pound látàrí àwọn rúpì kéékèèké ó di wípé látàrí rúpì mẹ́fà wọ́n lè rí páùn mẹ́ẹ̀ẹ́dógún ní ṣókí wọ́n ṣe ìgbìyànjú èyí wọ́n sì ní àǹfààní láti kówó jọ fún àfilọ́lẹ̀ rẹ̀ ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ ọdún 1924 ni wọ́n fi òkúta yìí lọ́lẹ̀ ní oṣù kẹwàá ọdún 1924 wọ́n fi òkúta ìpìlẹ̀ yìí lọ́lẹ̀ inú ìtàn tí ó jáde inú ìròyìn tí ó jáde ní ogúnjọ́ oṣù kẹwàá ọdún 1924 wọ́n kéde àwọn oníwèé ìròyìn wọ́n kéde jáde pé oòrùn tuntun ni yóò yọ ní ilẹ̀ yìí ní ọ̀rọ̀ ọjọ́ kejì tí ọ̀rọ̀ Hazrat Muslim Maud alayhi salatu rọ̀dí alátàlánù sí rí wọ́n sọ wípé ohun tí ó dára ni àwọn tí wọn yóò wá láti ṣí mọ́ṣáláṣí yìí wọn yóò wá pẹ̀lú ẹ̀mí òdodo pẹ̀lú òjò oníbùkún tí ó rọ̀ yìí ní ṣókí wọ́n sọ wípé àwọn tí yóò wá wọn yóò wá pẹ̀lú ẹ̀mí òdodo ètò yìí yóò sì jẹ́ aláṣeyọrí wọ́n ṣe àgọ́ kékeré kan wọ́n fi àgọ́ kékeré kan lọ́lẹ̀ níbi tí àwọn èèyàn lè jókòó sí láti lè bá tẹ́tí gbọ́ ètò tí ó ń lọ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kí wọ́n sì lè rí ohun gbogbo tí ó ń lọ wọ́n ti fi ìró ránṣẹ́ káàkiri sí àwọn èèyàn nínú ètò ìjọba àwọn olóṣèlú àwọn oríṣiríṣi àwọn èèyàn láti oríṣiríṣi ẹ̀ka iṣẹ́ wọ́n ti níwòye pé àwọn èèyàn péréte ni wọn yóò wá ṣùgbọ́n níṣe ni àwọn èèyàn dàgọ̀ ọ̀rọ̀ dé àwọn èèyàn àwọn aṣojú látòrí àwọn orílẹ̀ káàkiri ni wọ́n dà wọlé tí wọ́n sì ṣe àṣe eléyìí sì ní àṣeyọrí ní àsìkò ètò yìí nígbà tí wọ́n ní láti fi òkúta ìpìlẹ̀ lọ́lẹ̀ adat muslim adat khalifat masih kejì dúró síbẹ̀ wọ́n sì ní kí afisroshan ali kí wọ́n ka àwọn sura méjì ìyẹn suratul lail àti suratul ala lẹ́yìn náà adat Khalifatu Masih kejì wọ́n ṣe ìwàásù wọ́n bá àwọn ènìyàn sọ̀rọ̀ wọ́n á sọ báyìí wípé ní ẹ jẹ́ kí a wo iṣẹ́ ńlá tí a torí ẹ̀ dúró ní èní iṣẹ́ tuntun ni èyí ni pé a ń fi òkúta ìpìlẹ̀ ilé kan lọ́lẹ̀ eléyìí tí ó ṣe wípé ó ń bẹ láti rántí ọlọ́run ọba kan ṣoṣo àti fún ìjọsìn ọlọ́run ọba kan ṣoṣo tó ṣe wípé òun ni ẹlẹ́dàá gbogbo àgbáńlá ayé orílẹ̀ yòówù tí èèyàn bá ti wá àbí abẹ́ ìjọba yòówù tí èèyàn bá ti máa ṣẹ̀mí èdè yòówù tí ènìyàn bá máa sọ nígbà tí ẹnikẹ́ni bá ti wọnú mọ́ṣáláṣí ọ̀hún ẹ́ọ̀dì ẹ̀yà kan ṣoṣo mọ́ṣáláṣí ọ̀hún náà ni àyè ibìkan tó ṣe pé gbogbo ènìyàn tọmọdé tàgbà àgbà àti kékeré èèyàn funfun ni àbí ènìyàn dúdú alágbára ni àbí aboríkòrá nínú ìlú gbogbo wọn wọn yóò di ọgbọọgba tí eléyìí á sì tún mú ìṣọ̀kan wá tí ìṣọ̀kan á sì tẹ̀síwájú láti máa gbèrú fún ìdí èyí àfilọ́lẹ̀ tí atorí rẹ̀ kórajọ lẹ́nìí yìí ó ní àmì ìṣọ̀kan àti ìpawọ́pọ̀ ìwọ́sáyé rẹ̀ sì ń fi ẹ̀rí rẹ̀ lọ́lẹ̀ fún wa wípé ọ̀dọ̀ ọ̀nà kan ṣoṣo ó ní gbogbo ayé ò darí sí fún ìdí èyí a ò fẹ́ kí yánpọnyán ló máa bẹ́ sílẹ̀ láàrin wa láàrin ọmọlàkejì bẹ́ẹ̀ ni ohun ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ a máa wáyé láàkàkiri kódà ohun ìbùkún ni eléyìí jẹ́ fún ọmọ aráyé torí pé òjíṣẹ́ lásán àṣàlám sọ wípé ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ ohun ìbùkún ni kìí ṣe ohun ìbàjẹ́ ṣùgbọ́n nǹkan tí ó burú ni kí ènìyàn má lè gba ọ̀rọ̀ ara ẹni gbọ́ kéèyàn má lè gbọ́rọ̀ ọmọlàkejì gbọ́ kó jẹ́ pé kí oníkálukú máa wò pé ohun kan tèmi bá wí ni aráyòkú gbọ́dọ̀ gbàfà fún eléyìí ni ò gbọ́dọ̀ sí nílẹ̀ ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ àmì ìlọsíwájú ni bí eléyìí bá sì ń bẹ ní àárín ọmọnìyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn súnmọ́ àṣeyọrí lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn náà wọ́n sọ wípé a ní láti ní ìgbàmọ́ra agbára ìgbàmọ́ra eléyìí tí ó gbèrú eléyìí tí ó gbòòrò. èèyàn máa wòye pé ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ nǹkan tó burú ni ìbá ṣe pé ohun tí ó burú ni kí láǹfààní pé a ní láti ní ìgbanimọ́ra ìgbà tí a bá ní ìkónimọ́ra tí ó dára ìgbà ń ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ kò ní nípa búburú nígbà tí a bá ti ní ìkónimọ́ra tí ó dára a ní lérò kèrò sí ọmọlàkejì fún ìdí èyí ẹ ní láti máa rántí ọ̀rọ̀ yìí pé nǹkan tí ọmọ aráyé nílò lásìkò yìí ó ní ìgbàmọ́ra èyí ni pé tonti bí àwọn yẹn ṣe ní ìgbàgbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ kí wọ́n sì tún lè gbé pọ̀ pẹ̀lú ìfẹ́ láì ní tàbí ṣùgbọ́n ẹ̀tọ́ oníkálukú ni ó jẹ́ láti pe ọmọlàkejì sí ojú ọ̀nà tí òun bá wòye sí pé eléyìí ni ó dára jùlọ torí pé bí a bá pe ọmọlàkejì ìmọ̀ ní tẹ̀síwájú ṣùgbọ́n nǹkan tí oníkálukú ò ní ẹ̀tọ́ rẹ̀ tẹ́nikẹ́ni ò lẹ́tọ̀ọ́ rẹ̀ òun ni láti ṣe ní láti jẹ́ kí a fẹ́ yí ọ̀rọ̀ àbí ìwúyẹ́ dídá láì jẹ́ pé a ti ṣe àti ẹni ọ̀hún ti gbàfà fún wa tọkàntọkàn eléyìí ni nǹkan tí kò tọ́ ká ṣe ní kànpá láti yí ẹnikẹ́ni dà ó ní nǹkan tí ò tọ́ ìyídà ó ní láti wá pẹ̀lú pé ọkàn ẹni náà gbàfà ni lẹ́yìn náà sọ pé ohun tí a torí ẹ̀ fi mọ́ṣáláṣí lọ́lẹ̀ òun náà ní fún ìṣọ̀kan mọ́ṣáláṣí nínú Islam ilé ọlọ́run bá la pé eléyìí tí yóò jẹ́ pé ẹnikẹ́ni ò ní ní ẹ̀tọ́ láti lé ẹlòmíràn jáde nínú rẹ̀ àbí láti fi ara ní ẹlòmíràn nínú rẹ̀ torí pé kì ṣe ilé ẹnikẹ́ni ilé ọlọ́run bá ní ṣe ṣùgbọ́n kò dá ìwòye ọ̀tọ̀ ní tàwọn àfa ilẹ̀ Pakistan tí wọ́n máa sọ wípé ẹ̀tọ́ àwọn ní mọ́ṣáláṣí àwọn nígbà kí aráyòkú ní ẹ̀tọ́ lé lórí wípé mọ́ṣáláṣí ilé ọlọ́run bá ní kò ní ẹnikẹ́ni ò lẹ́tọ̀ọ́ lé lórí ẹni tí ó bá jẹ́ bó ti jẹ́ ọlọ́run tirẹ̀ náà ni ó ti jẹ́ ọlọ́run ni tí òun dòdì alukurani sọ wípé wàmọ́n aslámù mímọ́ mọ́nà àmọ́sájídà lọ́hí mímọ́ mọ́nà àmọ́sájídà lọ́hí an yudhkara hasmuhu. ta lẹni tó fẹ́ burú jáì ju ẹni ọ̀hún lọ tí ó ń dáni tí ó ń dánilẹ́kun láti rántí ọlọ́run ọba nínú ilé ọlọ́run ọba àti láti tún máa jọ́sìn fún ọlọ́ àti láti tó tún dánilẹ́ni láti dẹ́kun fún tó tún dánilẹ́kun láti jọ́sìn fún ọlọ́run ọba eléyìí ni ìwà ìbàjẹ́ tí ó ń lọ ní Pakistan lórúkọ Islam ní òde òní ní ṣókí nǹkan tí ó fi hàn nínú ìtàn Islam ní pé ní sọ̀mọ́ nìkan ní sọ̀mọ́ ní òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam àwọn tí wọ́n jẹ́ Kristiani, gan tí wọ́n láti ilẹ̀ Yemen wọ́n wò wípé àsìkò ìjọsìn àwọn ti tó wọ́n sì fẹ́ẹ́ gba ìyọ̀ǹda látọ̀dọ̀ òjíṣẹ́ lásán àṣẹlẹ̀m láti lọ jọ́sìn òjíṣẹ́ lásán àṣẹlẹ̀m sọ wípé ẹ ò nílò láti bọ́ síta fún eléyìí ẹ jọ́sìn nínú mọ́ṣáláṣí wa torí náà látàrí àṣẹ ọlọ́run ọba àti àwòkọ́ṣe òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ohun tí ó fi hàn ní pé mọ́ṣáláṣí ọlọ́run ọba ilé ọlọ́run ọba wà ní ṣíṣílẹ̀ nígbà gbogbo fún ọmọ aráyé láti jọ́sìn eléyìí sì ni àyè kan fún gbogbo ọmọ aráyé láti darí sí láti wà ní ìṣọ̀kan fún ìdí èyí eléyìí ni ìlànà tí a mẹ́nubà yìí ní ẹ̀kọ́ Islam ni a ẹ̀ fi àwa ìjọ mùsùlùmí amadíyà ṣe ń torí ẹ̀ fi mọ́ṣáláṣí lọ́lẹ̀ tí a sì ń ṣí ń ṣí lórí orúkọ yìí ní òní mò ń fi òkúta ìpìlẹ̀ rẹ̀ lọ́lẹ̀ pẹ̀lú ìkéde pé ìjọsìn ọlọ́run ọba nìkan ni a fi mọ́ṣáláṣí ìrọ́lẹ̀ fún kí ìfẹ́ ọlọ́run ọba lè bá gbinlẹ̀ ní ilé ayé kí àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní bòjútó ìlànà ẹ̀sìn lọ́nà tí ó tọ́ ẹni yòówù tí ó bá fẹ́ ṣe ìjọsìn fún ọlọ́run ọba ọ̀kan ṣoṣo a ò ní dá lẹ́kun láti jọ́sìn lódiwọ̀n ìgbà tí ó bá ti dúró ti gbogbo ìlànà òfin eléyìí tí ó ń bẹ nílẹ̀ tí kìí ṣe pé tí ó sì ṣetán láti pé gbogbo àwọn ìlànà tí a torí ẹ̀ fi mọ́ṣáláṣí sílẹ̀ tá a ṣe fi mọ́ṣáláṣí ìlọ́lẹ̀ torí náà ìjọ mo mọ àmọ̀dájú wípé ohun tí a torí ẹ̀ fi mọ́ṣáláṣí ìlọ́lẹ̀ o ní láti dópin àwọn yánpọnyánni tí ó ń lọ káàkiri àti láti fi àlàáfíà lọ́lẹ̀ mo sì mọ̀ wípé ọjọ́ ọ̀hún dé tán tí ọmọ aráyé tí wọn yóò fi inú níbí ni wọn lọ́lẹ̀ tí wọn yóò sì fi ìfẹ́ lọ́lẹ̀ láàrin ara wọn tí gbogbo wọn yóò gbọ́ àgbọ́yé pé nígbà tó bá jẹ́ pé ẹlẹ́dàá gbogbo aráyé ọlọ́run ọba kan ṣoṣo ní í ṣe dípò kí a bá bọ́ sínú yánpọnyánni láàrin ara wa níṣe ni ó yẹ kí a ràn ọmọlàkejì lọ́wọ́ fún ìlọsíwájú oníkówá wa torí bí bàbá ò ṣe ní fẹ́ kí yánpẹyánni wà láàrin àwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹlẹ́dàáwọ̀ ò ní fẹ́ kí yánpẹyánni wà láàrin àwọn ẹ̀dá rẹ̀ lẹ́yìn náà wọ́n sọ wípé. wọ́n rí pé látàrí bí àwọn ènìyàn ṣe ń jìnnà sí ọlọ́run ọba ó ní àwọn ogun tí ó ń lọ káàkiri ṣe ń bẹ́ sílẹ̀ fún ìdí èyí látàrí èyí ni ọlọ́run bá ṣe sọ fún lọ́lọ́run bá ṣe fi adatmọ̀sí maud alayhi salatu wasalam tí í ṣe olùdásílẹ̀ ìjọ mùsùlùmí amadiya ránṣẹ́ sáyé láti fòpin sí gbogbo àwọn yánpọnyánrin yìí ni ọlọ́run bá ṣe fi ọ̀dàtùmọ̀ sí mahud alayhi salatu salam ránṣẹ́ láti fi òpin sí gbogbo àwọn èdè àìyedè tí ó ń bẹ láàrin wọn kí wọ́n sì ní ìṣọ̀kan kí wọ́n ní kí ìfẹ́ gbilẹ̀ láàrin wọn fún ìdí èyí ìjọ mùsùlùmí ahmadiyya tẹ̀síwájú láti máa ṣe ìgbìyànjú láti fi ìlànà tí ó tọ́ lọ́lẹ̀ láti fi àlàáfíà lọ́lẹ̀ káàkiri orílẹ̀ ayé láàrin gbogbo àwọn ẹlẹ́sìn ayé àti gbogbo àwọn orílẹ̀ káàkiri. gbogbo àwọn ẹlẹ́mìí rere láàrin àwọn ènìyàn ayé á jẹ́ alánàṣe gbogbo àwọn ẹlẹ́mìí rere láàrin orílẹ̀ ayé ni wọn yóò jẹ́ alátìlẹ́yìn ìlànà yìí gẹ́gbọ́n sọ nípa àwọn ènìyàn tí wọ́n wá ní àsìkò wọn sọ pé àwọn èèkàn èèyàn wọ́n wà káàkiri ní àyè yìí ní ọjọ́ tèní eléyìí tí ó fi ojú hàn yìí pé a ní ìṣọ̀kan ní ọjọ́ tèní lẹ́yìn ọgọ́rùn-ún ọdún nísọmọ́nì tí a wà yìí à ń tó ń rí i pé pẹ̀lú ojú ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn káàkiri orílẹ̀ káàkiri káàkiri ẹ̀sìn káàkiri nígbà tí oníkálukú wọn bá wá sí ibi báyìí oníkálukú wọn sọ yìí pé nígbà táwọn bá ti kóra jọ nínú ètò Ahmadiyya àwọn ní ìṣọ̀kan fún ìdí èyí àwọn tí wọ́n bá ń bẹ ní inú mọ́ṣáláṣí àwọn tí àwọn èèyàn bẹ wọn yóò wà nínú mọ́ṣáláṣí fọ́sẹ̀ lásìkò yìí tí wọ́n ń wo táwọn náà ń gbọ́ kútúbà wọ́n ní láti rántí pé wọ́n ní wọn yóò máa rí i pé wọ́n kọ ada Khalifatu Masih kejì kọ nǹkan sílẹ̀ báyìí pé èmi ni Mirza Bashiruddin Mahmud Ahmad Khalifatu Masih ẹlẹ́ẹ̀kejì fún ìjọ Muslim Ahmadiyya tí ilé àkóso rẹ̀ ń bẹ ní Qadian mo ṣe ní ìkéde báyìí pé kí orúkọ ọlọ́run ọba kí ó lọ káàkiri ní ilẹ̀ gẹ̀ẹ́sì kí wọ́n sì jẹ èrè ìbùkún ní eléyìí tí àwa náà rí ní ọjọ́ kìíní ní inú oṣù rọ̀bíl awàlì yìí mò ń ṣe ní àdúrà kí ọlọ́run bá ṣe ní ìrọ̀rùn fún àwọn ènìyàn nínú ìjọ mùsùlùmí amadíyà lọ́kùnrin lóbìnrin láti ṣe ìgbìyànjú lórí àṣeyọrí èyí kí wọ́n sì jẹ́ kí mọ́ṣáláṣí kí ó jẹ́ ohun ìpolongo ìfẹ́ àti ìlànà tòótọ́ ìlànà òdodo kí ó jẹ́ pé ààyè yìí yóò jẹ́ ààyè ògo òjíṣẹ́ ńlá muhammad mustapha sallallahu alayhi wa sallam àti ti masih maud ahmad òjíṣẹ́ ọlọ́run ọba tí í ṣe aṣojú òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ní orílẹ̀ yìí kí olúwa jẹ́ kí eléyìí ṣe iṣẹ́ oòrùn nípa ti ẹ̀mí eléyìí jẹ́ nǹkan tí wọ́n kọ sílẹ̀ ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 1924 a ó máa kà bí mo ṣe ń sọ yìí pẹ̀lú ojú ọlọ́run ọba eléèrí àmúṣe oríṣiríṣi àtẹ̀jáde ni ó sì wáyé àwọn oníròyìn wọ́n fi ìròyìn ránṣẹ́ káàkiri ó lọ kánnikéṣe ní àwọn àsìkò ọ̀hún mo ti mẹ́nu bà àwọn nǹkan yìí ní ráńpẹ́ torí pé ọ̀rọ̀ kún sínú rẹ̀ àwọn tí wọ́n bá ní àǹfààní láti ka àwọn àtẹ̀jáde ọ̀hún kí wọ́n kà wọ́n tán wọ́n parí mọ́ṣáláṣí ọ̀hún lẹ́yìn ọdún méjì nígbà tí ó ọdún 1926 wọ́n ṣí mọ́ṣáláṣí ọ̀hún Shah Faisal ọba shal ọmọládé Shah Faisal ni ó ní láti wá ṣí mọ́ṣáláṣí ọ̀hún nígbà ọ̀hún ṣùgbọ́n látàrí ìdìtẹ̀ àwọn mùsùlùmí yòókù wọ́n kọ̀ fún wọn láti ọba ọba àwọn kọ̀ fún wọn láti ṣe eléyìí báyìí ni sheikh qadir wá síbẹ̀ ó sọ pé bó tilẹ̀ jẹ́ pé òun ì ṣe ahmadi ṣùgbọ́n ògo islam ni ó jẹ òun lógún nítorí náà àwọn ní láti ṣe àtìlẹyìn fún ọmọlàkejì nínú ìpolongo ẹ̀sìn ìwòye rere ni wọ́n ní kí olúwa san wọ́n ìwòye rere wọn ní ṣókí eléyìí ni ọ̀rọ̀ ráńpẹ́ lórí ìfilọ́lẹ̀ mọ́ṣáláṣí ọ̀hún eléyìí tó sì jẹ́ àfojúsùn rẹ̀ òun náà ni kí ìpolongo Islam kí ó lọ jákèjádò ilẹ̀ ìwọ̀ oòrùn ayé ní ẹ̀ní gẹ́gẹ́ mọ́ṣẹ́ wa ń sọ nígbà tí ọgọ́rùn-ún ọdún pé à ń ṣe ayẹyẹ ṣùgbọ́n ayẹyẹ yìí kì í ṣe fún ohun ayé bí ó ṣe pé ní ìbámu pẹ̀lú àwọn ìtọ́sọ́nà Hazrat Masih Maud mo jẹ́ kí ó yé yín yékéyéké pé mọ́ṣáláṣí jẹ́ àyè ibi tí àwọn ènìyàn ní láti kóra jọ sí fún ìjọsìn ọlọ́run ọba kan ṣoṣo kí wọ́n sì ṣe ẹ̀tọ́ ọmọlàkejì kí wọ́n ṣe àtúnṣe ara wọn nípa ti ẹ̀mí kí wọ́n sì jẹ́ kí ìwọ ọmọlúàbí wọn kí wọ́n lékè ní sọ̀mọ́nì tí àwọn ènìyàn ń gbàgbé ọlọ́run ọba yìí rírì mọ́ṣáláṣí tó ti ṣe kó ó tún ti gbèrú sí i torí náà ìjọsìn ọlọ́run ọba ni mọ́ṣáláṣí wà fún ṣùgbọ́n àwọn ènìyàn ti ń yẹra fún èyí fún ìdí èyí ẹ ṣe gbogbo ìgbìyànjú láti rí i pé ẹ jẹ́ni tí ó ń ṣe ẹ̀tọ́ ìjọsìn fún ọlọ́run ọba ẹ sì kan ẹ sì fún àwọn ènìyàn yín ní ìró káàkiri ẹ pè wọ́n sí ojú ọ̀nà yìí pé ìṣẹ̀mí òdodo àti ìyà ìnípẹ̀kun wa dìrọ̀ mọ́ kí a fún ọlọ́run ọba kí a sì ṣe ẹ̀tọ́ rẹ̀ kí a sì tún ṣe ẹ̀tọ́ àwọn ẹ̀dá ọlọ́run ọba pẹ̀lú kí a tẹ̀lé àwọn àṣẹ ọlọ́run ọba ìgbà ó ní a lè fi àlàáfíà àti ìṣọ̀kan lọ́lẹ̀ a sì lè gbé ìgbésí ayé wa ní ọ̀nà tí ó tọ́ àfẹ̀jẹ́ bẹ́ẹ̀ nìkan ni yóò máa bẹ́lẹ̀ káàkiri eléyìí tí àwọn fúnra wa ń rí ní òde òní torí èyí ó ṣe kókó kí a rí i pé àbójútó ìlànà tí ó tọ́ yìí òjíṣẹ́ lásìlọ́ sọlọ́m ti sọ wípé ohun abáfẹ́ fúnra ẹni ni kí a fẹ́ fún aláyòókù látàrí ẹ̀kọ́ yìí ó ti di ìwọ ìjọ àwọn èèyàn nínú ìjọ mùsùlùmí Ahmadiyya yìí pé ìró ìró ìjọ yìí tí í ṣe ti ìpolongo tí ó tọ́ fún ìfẹ́ àti ìṣọ̀kan ẹ rí i pé ẹ fún ọmọ aráyé ní ìró yìí bí ẹ bá ṣe bẹ́ẹ̀ àwọn ará ayé àwọn tó ń bọ̀ lọ́jọ́ iwájú wọn yóò máa kópa nínú yánpọnyánrin lórí yánpọnyánrin kódà bàbá ń wo bí nǹkan ti le tó ní àsìkò yìí ó ṣeé ṣe kó jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́yìn igi ni ó ṣẹ́kù fún àwọn ènìyàn láti máa fi lura wọn torí ń ṣe ní àdúrà kí olúwa fún wa ní àǹfààní láti ṣe àwọn ẹ̀tọ́ mọ́ṣáláṣí yìí kì í wá ṣe mọ́ṣáláṣí yìí nìkan ṣùgbọ́n gbogbo ahmadi níbikíbi tí wọ́n bá wà wọ́n gbọ́dọ̀ ṣe ẹ̀tọ́ ìkórajọ sínú mọ́ṣáláṣí kí wọ́n sì ṣe ẹ̀tọ́ mọ́ṣáláṣí náà pẹ̀lú kí wọ́n jẹ́ni tí wọ́n yóò ṣe ẹ̀tọ́ ìjẹ́ ìró ọlọ́run ọba kí wọ́n jẹ́ni tí ó ṣẹ̀tọ́ ìpolongo Islam kí wọ́n á jẹ́ mùsùlùmí ní òdodo ní èyí tí ọlọ́run bá torí ẹ̀ fi òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ránṣẹ́ sí ilé ayé tí ó sì fi ọmọ ọ̀dọ́ wọn rere ránṣẹ́ ní sọ̀mọ́nì tí a wà yìí kí ìgbédìde islam tún lè wáyé lẹ́ẹ̀kejì kí ìjọba ọlọ́run ọba kan ṣoṣo sì tún wáyé kó lọ́lẹ̀ ní ilé ayé yìí kí àṣẹ ọlọ́run ọba kí ó sì máa àṣẹ ìró ọlọ́run ọba kí ó sì máa fẹ́lẹ́lẹ́ káàkiri ayé kí olúwa ràn wá sí lórí èyí.